fi ọwọ́ ẹ̀ sí waist ẹ̀ méjèèjì náà babe fi ọwọ́ ẹ̀ sí èjìká ẹ̀ apá ìwé náà gbogbo ti ga jù farabalẹ̀ méjì now wojú ìyàwó ẹ̀ ìwọ náà wojú ọkọ ẹ̀ now say to yourself sọ pé i love you ìwọ sọ pé ìwọ wà á fẹ́ kú lálẹ́ wà á gbà lálẹ́ lálẹ́ ìṣe wà á mọ̀ sẹ́yìn. Now tell your wife you are the best thing that's ever happened to you. You are the best thing that's ever happened Tell your husband you are the best man in the world. Tí n bá táyé mi wá ni màá tún yàn. Láti tí mo fi máa kú láyé mi, ni o. Àjọ máa lọ́ra wa gbó. Èso rẹ̀ ní ńlá wà. Gbogbo àwọn olórí burúkú tó máa wá sí sẹ́ẹ̀tì wa gbọ̀ngàn wọn nínú e o. Ìwọ náà wojú yà sọ pé àwọn ọkùnrin wèrè tó wa si wá sí ẹ̀ ìjọba ẹ̀ tún fòmí ṣe tó máa gbẹ̀yàwó wọn nígbà ẹ̀ o sọ pé ìyàwó mi ìyàwó mi ò ní ya wèrè ò ní ya wèrè wàá tọ́jú àwọn ọmọ mi náà wàá fún ní ríngì yẹn mú síta sọ pé pẹ̀lú òrùka yìí díje something slow kó lò sọ pé pẹ̀lú òrùka yìí mo mo ṣe ìlérí fún ẹ wípé nígbà ọ̀rùn nígbà òjò èmi kò ní fi ẹ́ sílẹ̀ ẹ bá fún wa láti ẹwọ́ náà ẹ bá fún láti ẹwọ́ náà ẹ bá fún láti ẹwọ́ náà kíṣẹ̀ kíṣẹ̀ kíṣẹ̀ kíṣẹ̀. ayọ̀ wọlé oh my god. náà ìyàwó mo ní ìjọkọ ẹ̀ náà wojú ọkọ ẹ̀ wojú o sọ pé ìwọ pẹ̀lú gbogbo akitiyan láti fẹ́ mi kó padà jáwé olúborí ah, fún ìdí èyí mo fún ẹ lórúkà yìí gẹ́gẹ́ bí àmì ìfẹ́ mi nígbà òjò nígbà ẹ̀rùn nígbà tówó bá wà nígbà tówó bá pọ̀ sí ẹ bá wa mẹ́yìn ẹ bá wa mẹ́yìn wọ́n ní wọ́n fẹ́ mú sí iyọ̀ nígbà òjò nígbà ẹ̀rùn nígbà tó wọ́n bá wà nígbà tó wọ́n bá pọ̀ sí torí kò ní tún lọ́wọ́ ẹ̀ ọkọ mi ló máa jẹ́ adé orí mi ògo mi ẹwà mi ìtọ́nà mi ìmọ́lẹ̀ mi ẹni mi àná mi ọlá mi ọmọ mi ó ṣàmọ mú ọmọ mi bóyá ti sí sọ wọn náà wá fi óyá wá jọkọ ẹmú ní sódà ọ̀nà dìmú ní west ah, ah. apá máa wù apá wà láti pẹ̀ torí kí orí ọmọ ilé ìtókè alámi bẹ̀rẹ̀ díẹ̀ now abaka from twenty to one látẹ̀yìn twenty to one to three ẹ bẹ̀rẹ̀ sí kiss. go one, two, two, three. DJ. now this point kéèkì yẹn kókó coming to fẹ́ jó show. You want to go now, oh? man? Don't see one, don't see another. ẹrù ìyàwó ẹ náà ṣe kókó. ẹrù ìyàwó ẹ wá kó ẹrù ìyàwó ẹ wá kó ẹrù ìyàwó iṣu ìyàwó ẹ tó tó tó tó yìí ẹ tó bá yẹ ẹrù fún ìyàwó àtọkọ ẹ lọ bí wọn ta.